ní bèrèbèrè pé kí ẹn tó jẹ́ mọ́dá yà tí ìyá bá tún bí ẹbí kárí ìlú rẹ̀ wọ́n ní if the mother married can that husband see someone's face or can that person see someone without hijab نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد أراكم ترى جفرة لبسوا أخرجكم بفتتي مبدئ ọlọ́run ọba lọ́sùn fáwọn tàwádà ó mú àwọn ojú ọkọ̀ fún wa náà abẹ́lẹ́ ọba lọ́sùn fáwọn tàwádà kí ó ká mojú kó fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ ní tí ìyá èèyàn bá àtọ́ bá tún ọkọ fẹ́ tí àyàn bá fẹ́ ọkọ mi wọ́n ní ṣe bàbá tí àyàn fẹ́ yẹn tó yẹ tẹ́ padà yẹn ṣé ó lè rojú yẹn tàbí ṣé ẹni yẹn lè rí yẹn láì wọ hijab náà nínú àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó ṣẹlẹ̀ wọlé yàn lórí láti fẹ́ náà nínú àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó ṣẹlẹ̀ wọlé yàn lórí láti fẹ́ òun ni ọkọ ìyá àyàwó àpọ̀ bóyá ẹ̀rọ ti kú ni o àbí ìyá yẹn ó kọ ọkọ yẹn lẹ̀ lórí báyìí sí tí ó bá jẹ́ pé ìyá yẹn tún ọkọ fẹ́ tí wọ́n ti tẹ̀lé ìyá yẹn lọ sílé ọkọ yẹn so bàbá tí ó jẹ́ tẹ́padà yẹn tí àyàn fẹ́ yẹn ó lè rojú yẹn ó dẹ̀ lè rí yẹn láì wọ ìjáàbù àwọn ibi tó lẹ́tọ̀ọ́ láti rí lára yẹn fúrú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó lẹ́tọ̀ọ́ láti rí ṣé ìwà yìí sùn gẹ́gẹ́ bí ọlọ́run ọba lọ́sùn fánù tààlà fi ṣàlàyé yẹn nínú sọ́ọ́tù nìka tó nínú àwọn tí ọlọ́run ọba lọ́sùn fánù tààlà tó ṣe léwọ̀ léwa lórí láti fẹ́ tó inú ẹni inú ẹ̀ nírú àwọn bẹ́yẹn wà fún wọn a lè wọ́n lè rí wa a lè rí wọn náà. lẹ́yìn àti ní oníbèrè aláwọ̀ kan wọ́n ní ẹ̀jọ́ tí obìnrin tó ń ṣe nǹkan oṣù tí ó lè gbé àwọn ìgbéra ìṣù àmà àwọn ìṣù náà irú obìnrin dá ò lè ò lè gbé torí kan áàní náà làwọn àjíjá yẹn àti tó bá jẹ́ sí pé tí wọ́n ti tẹ̀síìr tó ti bá ń ṣe ìyẹn náà dẹ̀ ní so pẹ̀lú pé bẹ́ẹ̀ kó gbé kófí blọọkù gbé náà ni àbọ̀jọ́ máa kẹ́kọ̀ọ́ ṣé báyìí pé ọlọ́run àyà. Naam. Ẹni tí aṣọ pupa púpọ̀ púpọ̀. Ẹni tí ó ní aṣọ pupa. Ẹni tó ní aṣọ púpọ̀ púpọ̀ ni. Tí kò wá wọ̀ títí di ọdún kan tí òde ti sí pé àwọn kan tí wọn ò ní ṣe ẹni náà ti. nam ìbéèrè yìí mi ò fi bẹ́ẹ̀ rí dáadáa wọ́n ní ẹni tí ó ní aṣọ púpọ̀ tí kò wá wọ̀ títí di ọdún kan tí ó lè já sí pé. àwọn kan tí wọ́n ò ní tí ẹni náà ti tó ìjẹ́ sí pé àwọn kan ń bẹ tí wọ́n ò ní bọ́n ní ti ṣe ẹ̀ṣẹ̀ ẹni tí ó ní púpọ̀ àwọn kan sọ ọ̀kan kan àwọn kan dẹ̀ ń bẹ tí wọ́n látọwọ̀ ìtẹ́rù ẹni bẹ́ẹ̀ ṣé ó lẹ́jẹ̀ pẹ̀lú àìwọ àwọn aṣọ tí kò wọ̀ye táwọn aláìní ti ń bẹ náà irú ẹni báyìí rèé a lè sọ pé ó lẹ́ṣẹ̀ a lè sọ pé ó bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ṣe lójú kòkòrò kí ó máa tọrẹ kí mùsùlùmí jẹ́ tí ó máa tọrẹ àánú nínú àwọn ìwà tí tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ wà lára mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ni so mùsùlùmí ò kí ń jáhun kí mùsùlùmí jáhun eléyà yóò kí inú wa mùsùlùmí so mùsùlùmí ò lẹ́kí jẹ́ onínàáfà ṣùgbọ́n pé àwọn nǹkan kan ó máa ṣòfò nínú dúkìá rẹ̀ nínú nǹkan ní ẹ̀ níjọba àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé wọ́n ní bùkátà sí nǹkan yẹn ìrẹ́lẹ́ ìbáyìí kí a kíyèsí tó kí a gbìyànjú àti tẹwà àti fún mùsùlùmí àpapàyọ̀ lọ́wọ́ bá ẹni kó máa tọrọ bàánàbí sọlá sàlám sọ fáwọn obìnrin ó ní yá máa ìṣàrọ̀ nìta yá máa ìṣàrọ̀ nìta tasaddaqu fa innakunna akthara ahli an-nar anábì ni mo pè ní obìnrin ẹ máa ti sàárà torí pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀yìn lẹ́pọ̀ nínú náà wọ́n wá bí anábì léèrè wípé kí ló fà á anábì ní nǹkan tó fà ní pé tukfirna al-la'na wa takfurna al-ashir anábì ní àwọn obìnrin pọ̀ ní èpè àwọn obìnrin máa ń ṣépè púpọ̀ bákan náà àwọn obìnrin wọ́n máa ń ṣe àìmòrè sọ́kọ wọn so anábì sallallahu alaihi wasallam wá ní kí wọ́n máa ṣe sàárà tó kí wọ́n lè sàkúrò bí ìyá náà àgbàrò ẹni bẹ́ẹ̀ ní ẹ̀jú ẹni tí a ti mà ní èyí sọ̀rọ̀ jẹ́ ìyẹn ǹjẹ́ ìlà lè ṣe àádọ́. náà tábà mìíràn ní tèyí sọ̀rọ̀ ìyẹn lè ṣe hajjúrù fún yẹn bẹ́ẹ̀. alábi ní iná mi ṣàlè náà sí zalwat haini lẹ́nu yá sí ahàhùlá ibi wájì wàhàhùlá ibi wájì. ẹgbà wa mi hadith àbí hùrẹ́rọ̀ ẹgbà wa mi ní iná ṣàrọ̀ náà sí zalwat haini lẹ́nu yá sí ẹni tó fi ń jálá burú jùlọ nínú àwọn èèyàn nínú àwọn tó fi ń jálá burú jùlọ nínú àwọn èèyàn làwọn tó yẹ sí pé olójú méjì ni wọn yá sí àhùlá ìdíwájì yóò máa lò pẹ̀lú àwọn ẹni wọ̀nyí pẹ̀lú àwọn èèyàn kan pẹ̀lú ojú kan wà àhùlá ìdíwájì tọ́ba tó lọ́dọ̀ àwọn míì náà ó tún lójú mi tí ó fi bá wọn lò tó ọwá ti lójú méjì ojú kan ló fi ń bá àwọn èèyàn yìí lò tọ́ba wà pẹ̀lú wọn wọ́n rò pé wọ́n rò pé ìtàwọn wà lórí ẹ̀lú náà wà lórí ẹ̀lú wọ́n rò pé nǹkan kan náà làwọn ni ṣètọ́bá tún wà pẹ̀lú àwọn òdì kejì náà táwọn tún yàtọ̀ yóò tún dọ́gba pẹ̀lú wọn náà táwọn náà rò pé wọ́n wà pẹ̀lú àwọn ni so ilé báyìí inú wà tí ò yẹ kí arẹ́rẹ́ la mùsùlùmí ni ṣètọ́ bá rí èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ rí pé a lè ṣe ájú òkun kí á gbìyànjú àti pàkíyèsí irú èèyàn bẹ́ẹ̀ a lè yanrú ẹni bẹ́ẹ̀ lódì náà tẹ́lẹ̀ báyìí ni ìdáhùn sí ìbéèrè yẹn náà ẹ̀sán àwọn láwọn ìbéèrè yẹn ti tán ẹ má bínú àì pẹ̀lú bí àwọn speakers yìí bọ́n ṣe ń ṣe so ọ̀dà rí pé bátìrì ni ó ń fa ló ń fa ṣégeṣége bọ́n ṣe ń ṣe yẹn so abẹ́lọ́wọ́ wa lọ́sùn fáwọn ìtàlákọ́dà fún kí ó tànú nìkọ̀ọ̀kan wa sàmúhàlì kan ṣùgbọ́n kàtì